ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ló bá ti wà mẹ́ta àtàwà tọ́mẹ́ta fún pẹ̀lú àtàwà ó lè ní ṣe pẹ̀lú náà tó ní ṣe pẹ̀lú mọ́tò èyí tó ní ṣe pẹ̀lú rọ́wí ó ní àdáàlà kíkẹ́ nìyẹn kó ṣe pé ẹni tí ẹ̀sìn rẹ̀ àtọmọlúwàbí rẹ̀ ó tẹ́ wa lọ́rùn ó tẹ́ àwọn ní mímọ́ lọ́rùn láwùjọ tó bá wà tó a bẹ àdá lápọ̀rọ̀ ẹ̀sìn àti mùlú à. sọ ìkejì tó tún ṣe pẹ̀lú rọ́ọ̀wì ní àtọ́pù ó jẹ́ mùsùlùmí ó jẹ́ yàn rẹ̀ ó jẹ́ onímọ̀ ó jẹ́ tó tẹ́tẹ́ ó tún ṣé o lè di nǹkan tó gbà wá mẹ́múrì ẹ̀ báwo ló ṣe lè di ibi tó méjì ẹni ṣe pẹ̀lú ẹni tó gbà ọwọ́ ní ṣe pẹ̀lú nǹkan tí a gbà wá nínú mẹ́ta yẹn ni ni standard standard ta gbà ní ti ìwà ẹ̀ẹ́dúgba wa àtẹ̀túgba alátọ́dọ̀ rẹ̀ àtẹ̀túgba lọ́dọ̀ rẹ̀ wọ́n mí tara wa ẹ̀ wọ́n ti gbà lọ́dọ̀ rẹ̀ tẹ́ nǹkan tá a gbà wá yìí kọ́ o kó má ní ṣoṣo dàbí bó bá gbà wá fẹ́ pọ̀ sí ẹ ó sì má ní ni àwọn àléébù tí ó wọnú nínú kàtàgbà tó pé ẹni tó bá rí ìlà dáadáa nínú bá ah, ní ọkàn jọ pé ó wá rọ́ sí ìlókè ìlà kan bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìlà tani adamu ìlà adamu ṣòro àti ọ̀rọ̀ ìtọ́nù sanadi mẹ́ẹ̀ta ní ṣe pẹ̀lú náà àti mami àdá láti dọ́kítì ní ṣe pẹ̀lú ẹni ó gbà wá tọ̀ lẹ́yìn bàtà wa sọ tán àwa fẹ́ máa mú un pé mara àrùn yìí ló yẹ káàdì sí wa sọ̀rọ̀ àwa fẹ́ mú un hasan pé nǹkan tá pé méjọ́ lè tá pé hasan yàtọ̀ sí sọ híì òun ni pé ó ní iṣu gbogbo nǹkan yòókù ló ní but dọ́pù tá a fi sọ̀rọ̀ mẹ́mórì ó dínkù ẹ́ ó wá ó já wálẹ̀ kò já wálẹ̀ débi bá a fi sọ pé a ah, kò ṣeé lò kò dókè débi bá a fi pè é ní hasan tó a fi hikmatu dọ̀ láti ṣèyàtọ̀ mẹ́lẹ̀ láàrin sahih àti hasan tó tún fi ọ̀dọ̀ dàbí ó ti wà pẹ̀lú hasan. tó náà àwa mú láti bẹ̀rẹ̀ sí bọ̀ọ̀yì bọ̀ọ̀yì wà ní any one any hadith tó bá yẹ pé ọ̀kan máa tí ò bá sí tó bá fà fẹ́ẹ́ fẹ́ ọ bá fà fẹ́ẹ́ fẹ́ yọ kan àbí méjì làbí bẹ́ẹ̀ lọ nínú ẹni hadith ẹ láàpẹ̀ ní ọ̀yìn tọ̀ irú kí wá láti wá jẹ́ sábàbù bá ẹ́ tàbí márùn dáadáa kọ́ tọ̀ àwa ní sọ̀rọ̀ àpò pé nínú márùn yóò tó bẹ́ẹ̀ pé sábàbù bá bá lè pé ìsìnáàdù ni ò ní ìsìtọ́ọ̀lù àwọn pin àhádìsẹ̀ láti wá kọ́ sọ̀rọ̀ àlá pé ibi tí ìsìtọ́ọ̀ wà tó ṣe ní pé láti ẹ́ ń ṣe sí ìsìtàbí lọ́ba ti ń yọ bóyá gbogbo ẹ̀ láyọ̀ títí tó fi dọ́dọ̀ ànábì àtàlùkọ́lá ọ̀sùlám ọ̀dàlà àlàmù bóyá ayọ̀ ẹ̀nìkan ní ẹ́ǹdì ni tó bá sàpé ẹ́ǹdì mi tí àti ìwà ní ọwọ́ ẹ̀yìn tó ń yọ̀ yàn tó náwó lè kìtọ̀ ànáwó lè kìtọ̀ àtà ni àdébí àlàmù làbàdébí mọ́tà náà làbàdébí mọ́ọ̀lù tí ó yé wa gbogbo ọmọ àti bá a ti kù ẹgbẹ́ ọ̀rọ̀ àti amúlẹ̀ ọkọ̀ kan eh? báyìí so ìtìsọ́nù standard báyìí láti ń bàbá ẹ sásà fẹ́ kù ìtìsọ́nù standard níbi àdéhùn kan yóò sọ yìí sọ ibùdó wà ní ìtìsọ́nù yẹn ti wà ẹ tó bá ti ní ìtìsọ́nù pépé kò sí ìtìsọ́nù standard láti general navy mọ̀kọ́tẹ̀ sọ pé ẹ́ńtì àwọn tó gba kíra wà láti ọ̀rí muslim títí lọ́dọ̀ àtẹ́gbẹ́ bá ti yọ ọ̀hánà tó bá yẹ pé ẹ́ńtì ibi àbí wá bala bá ti yọ ẹni tán ẹ lẹ́yìn bàtà tó tàbí tán àfẹ tó tẹ̀lé tàbí tàbí tó tẹ̀lé ẹ tọ náà mú dọ́kítà abẹ sọ oníbẹ̀ tí ẹ̀ ń tàbí sọ mú sáré káwọn sọ pé láti bẹ̀yẹ one more than one wà ló wáyọ kú láti ẹ̀yìn tàbí sọ mú sáré tàbá bàtà tó mú sáré tó tàbí sọ pé ó lẹ́gbẹ̀ẹ́ oṣù àtúwọ̀. pé ọba ti ní táàdì yìí nínú pé bóyá yìí ní àbí bẹ́ẹ̀ làbí tàdé bọ̀dé pé yìí náà pè ní mo sọ́lá bọ̀ tó wáyé pé nígbà wá rí pé lẹ́yìn ìgbà táàdì kátórí táàdì àwa rí Taadi taadi, náà ẹgbẹ́ tẹ̀lé àwọn wọ́n sọ fún kọ́lá ó fi láàrin òun kéré ó gbé ìkìtọ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́nà méjì tó tẹ̀lé ra wọn. ẹ gbọ́ mínímọ́ọ̀mù o ó lè gbé jùlọ o pọ̀ mínímọ́ọ̀mù. ẹni tàn sábà ti ní ìsìn náà àdé sọ pé ó kéré láti ẹ̀ǹdì tàbí báyìí. ẹni tí ń ṣe ìrìsáàlì tàbí ní tàbí tàbí bíi máàlì máàlì ọ̀gbá kí o sì fi ọ̀gbá bí sọ́wọ́bà ọ̀bá àtàwọn lẹ́bàá bàbá rẹ̀ bàrẹ̀ nù. ẹ kọ ẹgbẹ́ òkú máa ń sọ pé kọ́lá rọ̀ṣúlùlá á ní ó kéré tí èkó ń jẹ́ tábí tàbí yóò gbà lọ́dọ̀ tàbí tàbí yóò gbà lọ́dọ̀ tàbí ó kéré nínú o tọ̀káwá nílẹ̀ káàkiri kọ̀ bó ti kéjì tó wá tẹ̀léra wọn báwọn irú àti ìṣẹ̀ láti òkú ọ̀dọ̀ ṣé ó yẹ ká tó kájíra Hmm? end bíbà tó mi pé ẹ bíúdì fún dọ́ọ̀lù lórí mọ́rísàl tẹ̀bá fẹ́ gbọ́ yìí ẹ bíúdì ẹ̀ lórí mọ́rísàl ká ní mọ́rísìlù níbi mọ́rísàl ó kéré jù ó ń yọ ẹnìkan ẹ àdéta bìí ni ó kéré jù lásán òun di fẹ́ lọ tàbí ìtọ́fà nàbì sọ káwárí tábìlì tàbí tàbá àzùn pé táàdì yìí náà ni ó gba ọ̀rọ̀ ìdí èsì táàdì tàbí ẹgbẹ́ rẹ̀ táàdì àzùn pé táàdì yẹn náà gba ọ̀rọ̀ tàbí ó kéré jù lóhùn àbánábí èèyàn méjì ni ó tún wá kó tẹ̀léra wọn ó yọ ẹni tàn tábà ti rí hadith báyìí tó ṣe wípé wọ́n tó tẹ̀léra wọn báwọn ni wọ́n fi yọ ẹ̀kẹ́tọ́ ṣẹlẹ̀ tó tó tẹ̀léra wọn ní ẹ́ńdì ìjísà àbí wá láti hadith yẹn ní ìrẹ̀lẹ́ مغضب طب الإمام العراقي زين الدين العراقي عبد الرحيم أعطاه عن أعطاه ابن حجر رحمه الله العراقي أعطاه الجنبي ابن حجر وفي دافع ابن حجر وجه أعطاه نور الدين الهيثمي نعم ابن حجر الهيثم هيثمي بتاعه الهيثمي متأخر جدا ممكن أن ثم وجد بابا وجد ابن حجر الشافعي ماذا سنرى فيه كم بمجين إلا بمجين ابن حجر الهيثمي ابن حجر الأهل hajar al-haythami ibn hajar al-asqalani eh? al-haythami yàtọ̀ sí al-haythami ọ̀kadìta ọ̀kadìta lórí al-haythami tọ́ nurudin al-haythami Lo jẹ́ irọ́ fún ibn hajar wọ́n jọjọ́ ma kí ó fà lè rọ́ kiri ẹ̀ òun fún wa fún ajá ma kí ó fún ajá rẹ̀ kiri torí pé wọ́n ma kí ó nìkan ibn hajar rẹ̀ ibùdó ní ma wọ́n jọ tó lọ́rọ̀ àlàyé ìrọ́sì tí wọ́n tún tẹ̀lé sọ́jọ́ náà kàkiri. tó a sọ pé wọ́n jọ ṣe ẹ̀ṣẹ́ wọ́n tún wá ní ara ẹ̀rọ máa tó tí wọ́n ń jẹlẹ̀ dáadáa láàrin wọn. ẹ̀jẹ̀ lọ́wọ́ tó bá bàtà àmọ́kànká àtàjọ́ ọmọ bí orin ìtọ́jú ká lọ. àjọ wọn sọ pé àbá wa ni àwọn tọ̀kùn kódà kọ́ sí ìwọ làbá bí àlùfáyé òun ni ó ṣe mọ́júmọ́ táwa gbọ́ mọ́tò ń sàwárì lọ àìsà ni àwọn méjèèjì ni wọ́n jọ jọ máa fi fún àlè ẹ̀rọ àti ìgbàlejò àlè ẹ̀rọ kí ìdára rájò àfa mi sọ̀rọ̀ ni jama kuma gbala jẹ lọdún lórí kíkọ ìfowó ní alẹ ìrọbí lọ ní àá ìrọbí lọkọ máa ń kọkọ ọdún ìrọbí. Ìgbà ìgbésẹ̀ ṣe kí wọ́n ṣe pé ibẹ̀ ṣe jáde lọ èyí ìdọ́gba àti gbogbo àìsèdè àyàwó fún pé ìdààmú ìyàfi ní bàǹtà tó ń ṣe téèyàn bá ti gbé ìlú kan bọ́lá kọ́mọ́ jọ màlúù yìí ó ṣe ní bá rẹ̀ èyàn sì ní ní bá ìlú mẹ́fẹ́wàá lẹ́gbẹ́ wọn fi fún mọ̀ ẹ́ mẹ́sìn báyìí tó bá gbé pé ibùdó àjà bàbá ní àlàkọ̀lánì fún mọ̀ kí ibùdó àkọ̀lánì náà. Gaza? ẹ́ ọ wà ní sáà gaza ọmọ ọbẹ̀ nípínlẹ̀ làwọn làwọn bàbá yìí bàbá yìí àkọlá ẹni tí wọn bá àkọlá ní kìí sára fífa jẹ àkọlá ní o àkọlá ní bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ wọn gbọmọ ìmọ̀ ṣáfì náà gaza àti ìjà ìmọ̀ ìmọ̀ ṣáfì ọlọ́run lọ́kọ́ máa mọ̀ ọlọ́run fún wọn lọ́kọ́. so but wọn ó fìyàn sí pínlẹ̀ bàbá yẹn níta wọn wá fìyàn sí ní tẹ́bára sí ìpè so èmi náà jẹ́ àkọ́lá ní dẹ́ta lómi àbí àkọ́lá ní sọ̀rọ̀ ní wọ́n padà sọ̀kalẹ̀ tọ̀ yóò àti ìrọ̀ kí náà ló ti tọ̀ ọ̀tún náà bóyá ọ̀tún yóò dàgbà kí ní kan lórí. so ní wọ́n fi mọ́ lọ fún mọ́ ìgbà mi bẹ̀ wọ́n lè ṣe nígbà rẹ sí ẹbí rẹ kí wọ́n tẹ̀wá sọ pé kí o ṣe ìsìnkán lọ àbí ibi náà ti bí ọ mẹ́ta láti nígbà ìpín tó mú lọ. Ibn Taymiyyah rahimahullah al-Harrani dẹ́gẹ́ni àdìmọ́sí. Harran nìlú wọn Harran nìsín Harran wà láàrin tọ́kì àti ìrà. tọ́kì àti ìrà ti súnmọ́ra. Ibi tí ó bọ̀ sí ní sẹ́nu ibẹ̀ wọn bọ̀tù nígbà táwọn tàtàrù wọ̀ àwọn jáde wọn mọ mú wọn mú ìjà màtà tọ́wọ́ bí tẹ̀sẹ̀ ìrìn àlàhàrọ́ ní nígbà ìpínlẹ̀ àdìmásí ẹlòmíràn yóò di àdìmásí tó mọ̀ tàbí ayé ẹ̀ tó lọ́wọ́ lọ́sọ̀rọ̀ kọ́sọ̀ yẹn tó bá dà ní tẹ́lá gbọ́dọ̀ bá bá àwọn àfẹ́ni tó wọ́n máa fa àwọn ìgbé bàbá gbòòrò ẹ̀ ọwọ́ lọ́ọ́ bàbá èkó àwọn ti gbé èkó ni bàbá àti ẹ̀dá kan bàbá àti ẹ̀dá kan fún wọn. Hmm? so ìyẹn ẹni kan tí ò bá mọ̀ ẹ máa wọ̀ ẹ́ yín fún láwọn ìzápọ̀ àwọn àpá àjọ àwọn tó bá lè lé ìyẹn àwọn àpá àjọ tí ọ̀sán àwọn àpá àjọ táwọn ìgbà oníwà tí a gbà yìí ṣe àmọ́ báwọn ni ló ṣe fún àmàlí tó gba ayé wọn so káwọn tó di mọ́ṣúlù àmà àtàwọn ìsìlámù ta ló fẹ́ sẹ́jọ́ mọ́ṣúlù àmà àtàwọn ìsìlámù. Alájà gbà ní rọ ìlú ìta àwọn ìlú àwọn ìlú ẹ ọ nọ ẹ ṣe ìtàkọ òkàlì mú kí làwọn sọ sọ yẹ kí mú ni ṣe kàmá ní ìlú àlẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà ní ṣe kàmá kàlì jù lẹ́yìn ìgbà ní ṣe tọ́kì ìlú àlẹ́ bọ̀ ọ́nà mú àlẹ́ ẹ so now wọ́n ti yé ìta oyè lọ́nà ọwọ́ àpò oyè àdáàlùfà àdáàlùfà mi ṣe káwọn ti di ọ̀ǹda tọ ẹ̀ tó wá jẹ́ bí ìtàgé mísánná ẹ̀ wọ́n pe ọ̀rọ̀ kan ní sheikh abdulrahman salawudeen abdulrahman sala sábà gbogbo alájẹ ibi sala lọ́ni ibi sala bẹ́ẹ̀ ń gbọ́ ní ìgbà kò kẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ wọn àwọn ọ̀rẹ́ wọn sọ alájẹ ibi sala àlè ìgbà yọ̀ sala ebi tó aliyu bayo salawudi tó ebi salawa ebi salawa lẹ́gbàá sheikh abdulrahman salawudi abdulrahman salawudi àwọn ni mùsùlùmí àwọn àgbàlù ìlànà gbogbo gbogbo oníwàtí àgbáyé tó bàbá náà ha tó bọ̀ àwọn lẹ́gbàá gbọ́kànlọ́kọ́ ni wọ́n gbé dìbò pọ̀ sáré wọn bẹ gbogbo ẹ̀ tẹ̀ tòṣùmọ́ wọ́n ti wà yẹn tẹ̀ bá ti ń gbọ́n bìtà wọn náà pè ní bàbá alẹ́ ìlà. Habari hii la baba mama mtoto. Okay. Kushika baba mama wao. Tevite abati wasa ni kurani. Sema kweli lapo. Eh, ndani. Sawa. Sema tu kuto ile lawa. Eh. Ẹ̀gbọ́n mi tọ̀ gbogbo bíi tẹ́yà bá ti gbé rí wọ́n máa fi yàn sí síbẹ̀ àbò tíráàmù lọ́bẹ̀. Ẹ ẹ̀ so ẹ máa hàn àfa àfa gbára àbájájá àfa gbòòrò àfa kí n kó ti kó máa lọrin ní ó jẹ a àfa òdónù ẹ nínú iṣẹ́ kápá àfàgbé dàgbà àwọn òdó náà ti lọ ọ̀pọ̀lọpọ̀ so then tẹ̀wádìí lọrin ilé iṣẹ́ kápá àfàgbé lọrin ọ̀la ilé ara ọ̀yọ́ ilé wọn lọ́wọ́ lọ́wọ́ lọrin ilé ara ọ̀yọ́ tó gbé ní ìlú ẹ̀wọ̀n ìdínà ìlọrin ilé àbájá wọn kúrò lẹ́gbẹ̀ẹ́ lé ní wọn ọkọ ilé bàbá tòun irú pòfẹsọ abdulrahim ọba ọsọ lé ní wọn ilé bàbá tòun gbogbo táwọn ìgbà tí ti bọ́ọ̀lù àwọn ọmọ pípé wọn bàbá èkó bàbá kìnìkan bàbá tó yẹn ní ọba àlè rọ́ọ̀kì káàkiri. òun mọ̀ fìyànjú sí nọ́ọ̀sì ayé ìpínlẹ̀ yà wọ́n mọ̀ fìyànjú sí ìdíyẹ̀ bá ti gbé rí bẹ́ẹ̀ bá ti ṣe wọ́n náà wọ́n pé alùbàdájú alùpìnlẹ̀ kan wọ́n mọ̀ wá ti tẹ̀sí ilẹ̀ wọ́n lè ní alẹ́ ní àṣẹ ìpínlẹ̀ kan alḥarani ẹ̀ asla wàlùpìnlẹ̀ kan wàtìmáṣí ẹ̀ mọ́wùlìlà wàlùpìnlẹ̀ kan kìnìkan kan kọ́ọ̀tìnà wàlùpìnlẹ̀ kìnìkan kan mọ̀hájàrà wàlẹ̀ gírígírí náà dá nǹkan fún àwọn kájúgbà ẹ̀ wọ́n lè kó mẹ́jọ gan papọ̀ àwọn oníhàdís náà ti máa ń fẹ́ lò fún bàbá yìí náà fẹ́ pa àwọn tí àwọn ń sọ kó fi gbà ní lọ́wọ́ yóò sì ní gbà rẹ̀ níbi tí wọ̀ wéwé tọ́lọ́ owó mọ̀ pé àwọn ti mọ̀ olè má ní fẹ́ sí ìjà yìí rẹ̀ owó olùkọ́ ló ní ìlú wí ó jòkó bàbá rẹ̀ ó gbà sáwọn bá ti dé sábàdàn ẹ̀kẹ́ yẹn máa ọmọ ọmọ ń tẹ̀sẹ̀ náà ẹnì ó sì pé òun nìkan ló mú oko tó nǹkan ní pè fẹ́ṣà yóò wá fi oko ẹ̀ nínú ìsìnáà yóò wá fi pé ta ní jẹ́rẹ́ ẹ́ yóò fi pé ta ló ń jẹ́rẹ́ ṣé kàdá wà sọ́dọ̀ àlọ́ rẹ̀ ọ̀gá nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìṣáyé ní wọ́n kọ́ síra ẹ́ ṣé Adam Abdullah Sudan Sudan nígbà tó yá wọn Adam Abdullah Sudan alazari nígbà tó lọ sí ilé ìlú ọkàn alazari láti lórí ìkọjá létà náà lórí tọ̀sí lórí ìbátan ìsàlẹ̀ lórí sẹ́wọ̀n kí nìyí tí ẹ bá wà ní ìlú yìí gba ẹ̀fọn ká tó mọ̀ pé ẹ mo ti mọ̀ ẹ tọ̀gbà tí ilé padà mọ̀ dé sábà sí àjẹ́ láwọ̀kọ́ lọ́wọ́ wa lọ. dáadáa dáadáa àti lọ sí ọgbà àwọn. dalam tun ke da Hikmat sọ̀rọ̀ jẹ́ àwọn afá wa ń gbé sọ́kọ̀ wa تبقى الشيخ على أمر الله السوداني الأزهري الألولي الكنكة الكنكة سنت بقى بعد ما بيقول المركز لا لا بد من المركز دعوة دعوة ثاني يقول لك قولي الكنكة تو الموضوع ما تشوفه طيب على ايه ثبت مستعد sọ̀fàfà wà ní ilé ìgbìmọ̀ náà sọ̀tọ́lá tí àwa ń sáré ìgbà tí wọ́n á yọ owó kéré ó kéré ìròyìn ẹ̀ńdì àgbọ̀dọ̀ ìdí àgbọ̀dọ̀ mọ́àdàmà ìrọ́bì àlẹ́rọ́bì ni àlẹ́ yẹ pé ìrọ́bì ìrìn àti ẹ̀sẹ̀lẹ̀ síra tó fún àdé pẹ̀lú orin ló ti pọ̀ nọ́ọ̀sùlẹ̀ ó ní wàlúwọ̀lú bá fi mí ní فصعد ومنه كرم ثاني المضل ساقط منه اثنان المضل الساقط منه اثنان ètò jáde ìbejì pàtó ìdá ànàbọ wàmí nùkú fífẹ mò ń bá ní ó tún ní táìpù mi ó tún ní kiri táìpù mi táìpù mi tó yẹ. أكون نبيه وصحابه معا ووقت من قتله على من تبعه أكون نبيه وصحابه معا ووقت قتله على من تبعه تقول أكون أما كيف مضل به ànábi níbi ìsìnáàbì káyọ̀ sàábì tá a bá ayọ̀ anabi ayọ̀ sáábì báwo ti yàtọ̀ fún sábà yìí. báwo ni ọ̀rọ̀ tó ti yàtọ̀ fún sábà káyọ̀ anabi káyọ̀ sáábì tọ̀ níbi mọ́sálù sáábì nìkan láyé ayọ̀ anabi. níbi mọ́sálù sáábì nìkan láyé ayọ̀ anabi. bọ́tà bá dé ní àdìsí tó ti bẹ́ẹ̀ sáwá ṣe wọ́n yọ àjẹbí wọ́n yọ sàábí wọ́n wá kó mọ́tò ní ní àlàmọ́ ń dábẹ́ á àwa ṣe wá kó mọ́tò ẹ̀ lórí tàbí. ibẹ̀ ní sè bóyá tá a bá wo sọ̀rọ̀ ètò hadith kan ó dọ́rọ̀ àjẹbí ẹnìkan wá fẹ́ kà ó wá fẹ́ gbàdí sí wa kò wá dábàá nẹ́bí kò dábàá sàábí ó wá ṣe wá kó mọ́tò ẹ̀ lórí bí Hasan Basri. báwo lè rẹ àfúnlẹ̀ dàpọ̀ ìpele ẹ ẹ ẹ ẹ rẹ dàpọ̀ ní kọ̀ọ̀kan àti pé táìpù mi ní táìpù mọ́tọ́lù àti mọ táìpù mi pé àríkárè kàwé àbí wọ́n wá ní ànẹ́bì sọ wọ́n yọ mí ní ìṣẹ̀lẹ̀ àbá mọ́tọ́lù kí fún mi nù kí fún mọ́tọ́lù náà ní pé ẹ ayọ̀ ànẹ́bì ayọ̀ àbí ẹ lè ṣe nàìjíríà yọ̀ọ́ nàtàlẹ́ ìtàlẹ́ náà ni o. tọ mọ́tò yẹn wá ti wá kù rẹ̀ lórí tàbí dàtí sẹ́yìn tó jẹ́ kílẹ̀kù gángan ó fi àti ìdìbò pẹ̀lú gbígbọ́ àwọn òkú ó fi ìdí ẹ̀ tó jẹ́ ìtumọ̀ ẹ̀ nígbà tí sáàbì tó pé áṣùlù àdé yìí ìbáni wípé ànábì ló bá ní ó fẹ́ tàbí ìyẹn bó ṣe wà yóò gbà wá lọ́dọ̀ ọ wá fi matinu yẹn sì sí tàbí ẹrẹ là ń pọ oye màá dákọ̀ lórí ẹ̀rẹ́ ṣe oye bá tó láti tàbí ìlú irúmọ́mọ́ yìí orin àti òwúlò wàlúmọ́dọ́ ló fi túmí ní oṣù náà ní pàṣẹ ìdá ọ̀mínú kìtì mọ̀ bá ní asọ́nàbí yìí wà sọ àbí yìí máa. ووقف متنه على من تبعه but òní yìí náà lòun kò ṣe wà yìí tá a sọ̀rọ̀ tẹ̀léra wọn àbí ẹ̀yin ò lòun ní kò sọ̀rọ̀ tẹ̀léra wọn bẹ́ẹ̀. ẹ onímọ̀dọ́ ní apáti tuntun ní náà pàtó àyèdà tú àlàbọ̀ tó ìtumọ̀ ẹni tó ẹgbẹ́ nìdí ní ndui báyà mọ́ bùkọ́rí nísìnyí ó yọ ṣẹ́kù jẹ̀kú ẹ̀yà tí ẹ̀fẹ̀ ní ìgbẹ́ àjẹsà wọn fi àlà àbúkù rẹ̀ yìí ó yọ kú ní ìsìnká ní ìgbìtọ́ kan. àwọn arúgbó gbé ọ̀kan náà fún àbáṣe fún dọ̀tí náà ó gbọ́dọ̀ tẹ̀lé ra wọn níbi tá a ti yọ kú. bàbá yọ ní ẹ̀yìn yìí bàbá yọ ní ẹ̀yìn. ṣùgbọ́n tó ní àlẹ́ráfì kò gbé kò jáde lẹ torí rẹ̀ ni wọ́n fi ṣe àfihàn wọ́n gbà tó gbọdọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ náà. báyìí ta kí ìfún dárí kò ní pé ẹyẹ kan wáyé àwọn sọ pé bó ṣe kó sọ ní pé tó bá fẹ́ sọ kó fi gbé àwòká ní sá ìtọ́ ń bí ma ò bí ayé ní. Fàlẹ́ ìsàmù ọ̀dọ́ láti ọ̀fẹ́ ìrìnlẹ̀ ìní tó yẹ kó kúnyùn. Ó fi lè gbé tó pé àwa ní ní ó jẹ pé tó bá jẹ́ sáàtì tọ́lù bí mọ̀ọ́dẹ̀ ayé tó bá já láyè méjì ẹ́ ẹgbọ́n mi ẹgbọ́n mi fàlẹ́ ìsàmú dọ́là ìbẹ́ ìbẹ́ kì í ṣe mú dọ́lù láì sí rọ but èyí tó ń sọ̀rọ̀ yìí ní ìsìnkọ́ òun náà tó pé because tó bá ní ìsìn ó já láì méjì oníkìí ṣe mú dọ́lù èyí tó sọ ẹsẹ̀ sharton adamini nǹkan tí ò sí ń bẹ̀rù èyí tó wà nígbà tá a wá ní ò mẹ́ṣẹ̀ ẹ́ òun fi lé oúnjẹ sínú òkú pẹ̀lú náà àbúrò bá ti lẹ̀ fún mi pé wàṣàrù fi ta pété ìtawáyé wà ní ìrọ́ọ̀dù lẹ́yìn sábẹ́ ìrìndọ́ọ́lé mọ́jẹ̀mú ìtọ́bájá mẹ́ńkọ́ kí tàwáyé gbọ́dọ̀ tẹ̀lé ra wọn wọ̀lẹ̀fẹ̀rọ́dù lẹ́yìn tàbí ẹ̀dọ́ kó wá jẹ́ yọ kan o kò jẹ́ ìdọ̀ tó gbọdọ̀ jẹ́ méjì àdàbọ̀. ṣe ọ̀nà sáà nìkan ọ̀kókó sáà tó gbìdọ̀ méjì àdàbọ̀ ọwá tó tẹ̀léra wọn láti ẹ̀ǹdì. ṣé oyè tọ̀ báwọn káwá bọ́ síbi jìrà. àlùmọ́ ọ̀dọ́ ni kí ló ń sá tó fè mọ́ ọ̀dọ́ kí ni túmọ̀ ẹ̀dọ́ tàrífù لغة اسم مفعول من أعضلة اسم مفعول موضع حسنا اسم اسم مفعول عليه يدعوني لا لا على المفعول عليه اسم مفعول يدعوني لا اسم مفعول أتي مفعول يدعوني لا اسم فاعل أتي فاعل اسم مفعول ما نعم hàn tàbí ti yàtọ̀ yẹn láàrin tó fún mọ̀fún àti mọ̀fún. èwo nínú méjèèjì ló ń ṣe pẹ̀lú bọ́ èwo ló ń ṣe pẹ̀lú náà ìfún mọ̀fún ọ̀rọ̀ wá sí ẹ̀gbọ́n ìfún mọ̀fún ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tàbí pé dàbí nígbà nípa ìmọ̀fún kí ẹ sọ pé nìfẹ́ zéèdù dáná kò ní bínú náà ní zéèdù náà làbẹ́ ló wà á fẹ́ zéèdù kó má bínú. dọ́ọ̀ bá zéèdù àmọ́ àmọ́ pé kóun ní àlùfò òun ni mọ̀kóòlù hmm? ẹni tá a dà òun ni mọ̀kóòlù nínú ẹ̀kọ́. ṣùgbọ́n ó lè jẹ́ mọ̀kóòlù yẹn anything tó bá ti mọ wá gbósùnwọ̀n rẹ̀ wá lórí òṣùwọ̀n mọ̀fóòlù tó bá yẹ kó láti àbí mo gbósùnwọ̀n rẹ̀ wá lórí nǹkan tí ó jẹ́ mọ̀fóòlù tó bá kọjá láti òun ni màá pè ní ìdún mọ̀fóòlù kọ́dà kó má jẹ́ mọ̀fóòlù bí júmùlà tó bá tí mo bá sọ pé kátàbà yẹ kúrò ọ̀tọ̀ kátìbó màkúrò màfúù yẹn dàbí ohun tá a kọ ìyẹn ni ismu màfúù ẹ gbogbo ó wà lórí òkú wọn màfúù rẹ ẹ tọ náà sàgbé tó màfúù kí wọn sọ ní sinmi bíi jumla pé alimafumu là yóò sà nǹkan tó bá jẹ́ màfúù bò à ní ọ̀pá rẹ níbẹ̀ yẹn ní bìbí jumla alimafumu kí ló jẹ́ àgọ́ mọ̀tàdà. náà so, mí so tába sọ wíwáyé pé ìtumọ̀ fóòl dàtí àádọ́là tába lo fẹ́ẹ̀lù fẹ́ẹ̀lù àádọ́là tó jẹ́ afalo rọ̀bá yìí àbí mọ̀sídò rọ̀bá àyàtúláṣí àbí ẹni wọn. àádọ́là yóò dérò àbí àbí tọ̀ ìtumọ̀ fáìlẹ̀ ń dérò ìtumọ̀ fúlẹ̀ ń dọ̀lù. tó mú yẹn làwa kò tó wá tàbí kíkú mọ̀ bọ́ọ̀lù ẹ̀gbọ́n mi tọ̀ abọ́là ń bẹ abọ́là ń bẹ tọ̀ kí ni túmọ̀ abọ́là àdìgbò abọ́là abọ́là báyìí abọ́là. tọ́ba ti bẹ́ẹ̀ ìjẹ́ ní ìtumọ̀ lọ́wọ́ yín bíyàn ṣe máa ń ṣe ni pé anything tọ́ba ti bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn bíyàn ọkọ̀ wà fún síkùrọ̀ á nílò. ó máa ń jẹ́ kí ìtumọ̀ kó rinlẹ̀ lọ́pọ̀lọ́ anything wọ́n ti bẹ́ẹ̀ pé kí ìtumọ̀ wọ́n lò síkùrọ̀ á nílò olóòlò ní fáìlì àbúrò ní ẹ̀rọ àbúrò ní rí àbúrò àbúrò ẹ̀hẹ́n òun lè yóò fi máa de ìtumọ̀ because òun ó ti tùmọ̀ látà ká máa ń pẹ́ sáàmù pé inú bari ti sọ pé yóò kàn á kọ̀ wá ṣé kò á lè lò jẹ́ tó bá lò ṣé tùmọ̀ tá à ń lò yìí fún yìí ọyà àtọ̀là. ẹ à ṣé kò á lè ṣé kò á lè ṣé kò á lè àbọ̀là bẹ́ẹ̀ àbọ̀là. بالضاد شيخ عدنان فلا تعبدوهن أن يأتين أزواجهن لا تراضوا náà bọ́lọ̀ ọba ṣe ìwé ẹja sáì láti ojú ìgbà ìlú jẹ́ àyà pẹ̀lú pé وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعبدوهن أن يمكن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك آه، كذلك يعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلك لهم أطهر والله يعلم وأنتم لا تعلمون فلا تعبدوهن أن يهتين أزواجهن نعم mana sawa mana fala mana ha ha aina kina zaja kini ko tó ń lọ́dọ̀ rẹ̀ náà wọ́n ọkọ náà ó yẹ kí wálẹ̀ ó padà sí ìyàwó òun dáa ju bóun fi ti ti lọ òun fẹ́ tẹ̀ padà àwọn hmm? àjọ sọ̀rọ̀ ìníṣọ́lá tẹ́ńtẹ́ńtì fáwọn ilé ìyàwó láíláí lẹ́yìn pàtàkì kí ló ń wo wọ́n ní kó jẹ́ ilé oṣù mẹ́ta tó rí náà tó pẹ̀lú kò tiẹ̀ ti wálẹ̀ tó tó fi wá parí tó nígbà tó padà tó fi ọkọ̀ mi ìjọba náà ń dẹrù bọ̀. Tí àwọn kan bá jẹ́ yíyí obìnrin máa ń kí i. Bìkọ́ àwọn àwùjọ obìnrin máa ń kí i ìjà àwọn ọkọ. Ṣé wọ́n bí ọ náà? Gbójú sókè. Báà la ọlọ́mọ ẹ́ tó ara àtàkùn sọ fún tèmi láéláé ọ̀padà síbẹ̀ mọ́. Tẹ́lẹ̀ mi ọlọ́run àtọ́fà àwọn àwòyá òmùmọ́ tàlá sáàtì lòlú ẹ mọ́ pìrìvẹ́ntì ẹ̀yà kí ní àdúrà ìjọ̀gbọ́n náà káfíńtà àwọn ọkọ wọn tẹ́lẹ̀ ẹ̀ látara ọgbọ́ bẹ́ẹ̀ náà ti máa rú nígbà tí jọ́nù sùn àwọn ẹ̀gẹ́ ẹ̀ńtẹ́ yẹn kọ́ ọ́ lẹ̀ tó parí ìta ìlọ ẹ̀já ro ọlọ́run bá ti ṣe kéèké ilẹ̀ pẹ̀lú ọ̀fẹ́

báwa kò fara ayé rẹ̀ mọ́ náà. ẹ wá béèrè pé áyà yìí òun ni ara ẹ̀rí wípé obìnrin tó jẹ́ fáyìmù náà kọ́ ọ ó ní ìwọlé. lórí tó wà pẹ̀lú ìdáàbò lásìkò nípa bábàlá tí a jẹ lọ ó ń bẹ ní kẹ̀kẹ́ ìmárì tẹ́lẹ̀ ẹ fàlà àdó òun náà ayé àti ẹ̀yìn àwọn ìdáwọ̀ ìfọlá ẹ náà àwọn pé kán má pa àwọn ọkọ wọn ìjà kàrà bá bẹ́ẹ̀ lè màrú tó ẹ̀ tó wọn bá ní hápù ni tó wọn sọ pé mọ́mọ́ náà tọ́kọ́ mi wá bẹ̀ fẹ́ jẹ́ fẹ́ ìbòlè fún ẹ̀ lọ́kẹ̀wé ni ẹ̀ mọ́mọ́ náà èyí jẹ́ lóòótọ́ obìnrin wọ́n jẹ́ bù ní téè tó pọ̀ ní kó fẹ́ fi ra ẹgbẹ́ lọ́kọ̀ ju bíkẹ́ òun ṣùgbọ́n kò ní ìlú àná àkàlà.

àmọ́kìnì àwọn oníbàlágọ̀ ni pé péèkì bá mi máa dáná pẹ̀lú constitution tó ti wà tẹ́lẹ̀ fọkọ̀ wọn tẹ́lẹ̀ ìdáhùn sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ní mọ́tà wọn ní mọ́tà tó wà ní ìlú nàìjíríà tọ́lọ̀ wọn bá ti máa mọ̀ ìwọ lọ́kọ̀. àwọn èyí sì ló jẹ ètò wà lára hikma tọ́lọ́wọ́n ọba ti fi kó gbé kó fi kalẹ̀. ó ní tó ṣe rí ọkùnrin àti obìnrin tó bá ti lè fara wọn nígbà súnmọ́ ara wọn. gbogbo bẹ́ẹ̀ ní sẹ́ń pariwo pé èèyàn kú ni èèyàn tó ti fẹ́ ọ̀sán ni. ọkàn àwọn èèkù lára rà ní títí náà ti dára. tó lóun bá ti di lẹ́nìkan oṣù ìdá pẹ̀lú tó tó máa ara dúdú máa ń ṣẹlẹ̀ ní péjọ ìgbà tó bá ti ní ìṣòlè ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ó lọ́tọ̀ rẹ̀. ibi táàbù ara àwọn abúlé social media tó lè ó jẹ́ káwọn èèyàn máa ní kọ́ńtáàtì pẹ̀lú ara àwọn bẹ́ẹ̀ káàtì gbàgbé ara wọn. ìgbàgbọ́ wà ní ọkọ̀ rẹ̀ bá ti ní iṣu lọ sọ́dọ̀ ẹ̀ tó máa rí ara nǹkan tí ẹ̀sìn máa wù ní pé tí pẹ́sẹ́ǹtì bá wà hard lọ́kọ́ èyí ó mọ live fantasy of the past. Ah, Islam Quran èyí pé gbogbo tẹ̀sán psychology physiology kìíní kan lọ́jì gbogbo lọ́jì ló wà ní. Gbogbo lọ́jì. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọlọ́jì wò wọ́n wá ní àhà. Ah, ah, ọlọ́run ti dá lọ́yọ̀ ọ̀gbọ̀n bẹ̀sẹ̀ yóò bá àwọn lọ́yọ̀ ìlẹ̀ ẹ̀sẹ̀ bàbá fún kùránì ha lórí ìgbà ẹ̀dá kan ẹ̀kọ́ ìlú dáadáa kí wọ́n bá fún rẹ̀ ọdún èyí máa gbádùn ìdí ayé yẹn ó máa rí áńkà gbogbo nǹkan olùtàkọ̀rọ̀ bàtà àwọn ó lè lẹ́sẹ̀ àṣà àti ìdáàbò ìṣòro tó dìbò ìdí lọ́lọ́ ní òòrùn àìsíbẹ́ ọ̀sán lè fún lágbàtà tẹ̀lé tọ́lọ́ wọn fàlùbákà tí máa yàn má gbóyè yàn kọ́ tó bá ti jọ síbẹ̀ àwọn ọ̀kà yóò lọ bẹ̀. tó bá jẹ́ mi táìmù ẹ̀ bá lọ bìyàn bá lọ́wọ́ kódà ní máa ń gbé lára àkàn tí ń ń fa dàìpọ́ọ̀sì ní àwọn òbí. wàá òṣèlú akínyẹ́sí gómìnà náà sáà ń gbọ́ kẹ́kẹ́ owó ọlọ́mọbí ti jẹ́ tuntun ló jẹ́ pé wọ́n ti ní kọ́ńtàkì pa. ara mi ìnáyì ṣé máa ń balẹ̀ jẹ́ máa ń balẹ̀ jẹ́. so now lọ́wọ́ ọkọ̀ wọn jẹ́ tẹ́lẹ̀ pé ọkàn yẹn sábà ń bẹ̀. Owó kò ní pẹ́jọ ọmọ nìyẹn náà ń bá fẹ́ kó tẹ̀lé tó fi mọ́lé ọmọ òṣìṣẹ́ yàtọ̀ ẹ̀yìn ó pé àkókò obìnrin tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tó sọmọ́ sí wa aláàkọ́bìnrin ni àwọn akọ̀ àbọ̀nà fóònù tó gba kọ́ sọ́jú ọ̀ma náà but ẹ̀yìn wo ni ṣẹ̀rí àbí blọ́ọ̀gù á ń ti àkàkò bí há bí máa lámúta ní. ìwọ ló tọ́ fún kó gba kọ́sọ̀ ìṣòfà kó bá tìlì máa lọ ìtumọ̀ ẹ̀ ní wípé tó bá rí ìmáàdì ìdánkọ́ ọmọ bá wà ń bẹ̀ ọkọ̀ tẹ́lẹ̀ ó sì máa dé afẹ́ẹ̀tì pé torí ọmọ mi ara ọkọ̀ ilé yìí tó wà léyìn òní gbà á ẹ wá o èwo ni èyí dábàá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni ọmọ bá wo tẹ́tẹ́ tó ń rẹ́ ọlọ́run wọlé kẹ́rí Islam dákun ẹ̀yin oníkó àná ẹ̀ máa ti kàtà fúru ẹ̀ pẹ̀lú ẹ̀ lọ́kọ̀ kàtà fúru rẹ̀ ọmọ rẹ̀ ẹ̀ máa gbádùn fún rẹ̀ ẹ wájú àwọn àtẹni kọ́ ló ń fa àlùbáṣà jù ẹ̀ kọ́ ló sì fún yín lọ́rọ̀ bí lọ́rọ̀ sẹ́ kó bá ní ọkọ̀ sẹ́ta wà nílé kó sà fún rẹ̀ nì lóṣù ké owó tó pọ̀ owó tó pọ̀ lóṣù owó tó lálùbáṣà lẹ́yìn àti ẹ̀ torí pẹ́lẹ́ mọ̀ ẹ̀ kádà náà kùnú kẹ̀kẹ́ ọ̀rẹ́ tí pé fọ́tí kìí ṣubú owó kékeré ní wọ́n lọ fún ìṣùn ẹ̀rọ bó ṣe rí kọ́dà bí kò sọ pé kọ́bọ̀ ẹ̀gbọ́n náà kọ́bọ̀ náà bá pọ̀ tó bá jẹ́ bílíọ̀nù ló lè padà jẹ́ lówó owó kékeré ní wọ́n lọ fún ìṣùn. àmọ́ torí pé àwọn bí àwọn ìyá àwọn ọ̀sán tó kàn fún ìṣùn dẹ́gbàá bákìrì márì ìtura bákìrì márì pẹ̀lú kó jẹ́ yàrá àkójọ so that ọkọ tí ó fẹ́ rí ìlú ní máa fi ìlú yòówù pé èwo lẹ́lẹ́ ṣe bẹ́ẹ̀ tọ́mọ lẹ́lẹ́ sọ́jú ni yóò ṣe fún ẹ̀sọ́ fi yin ọ̀rọ̀ kọ́lá lẹ́sọ́ mo tún fẹ́ bá ìyá ọmọ mi ẹ̀yìn kí ni ẹ̀ka tó olówó tí mo sẹ́ǹdì yẹn lórí ká sẹ́mà ọkọlẹ tó tó sí mi gbogbo ń dá ẹ̀sọ́ ní ìsinmi ló padà fún tí wọ́n lọ́mọ yẹn ó rẹ̀ báyìí ní wọ́n ló fi fa ẹgbẹ́ bá jọ wà fún àwọn ọmọ لكن كلمة لو فلا تعدلوا ثم أن يكون أزواج رغبة في الأزواج هنا قلت بيبيع أزواج هنا ما فيه pẹ̀lẹ́ kejì wípé ẹ̀rọ nígbà tó làwọn ọmọ parí ẹ̀ lóun ní kẹjẹ ẹni ẹ̀jẹ̀ máa fi bẹ́ǹtì wọn o wọ́n ti mara wọn ní ìlú wọn máa ń wọn wọn o òun lẹ́gbẹ̀ẹ́ tó láwùjọ wa àwọn tó ń ṣe ìdáná kọ́lá tó sọ wà lójú náà wọ́n máa fẹ́ bẹ̀rẹ̀ lónìí ẹ̀rù wẹ́ẹ̀dì máa tàn án pé ó ti ní bẹ́ẹ̀ ẹ̀rù wẹ́ẹ̀dì máa ibẹ̀ náà wà. ẹ̀bọ̀n èyí ló wọ ẹ̀sán rẹ̀ ní wọ́n ti wọ́n kọjú ajá yìí ní òbórí àkàkà. ẹ̀yin ọmọ ọkọ kí ni wọ́n fẹ́ pé bó ṣe ṣe gbọ́dọ̀ fẹ́ sọ̀kọ́ lóyún mi ẹ̀bọ̀n kò tí ì ọdún mẹ́rin gbà á bó kẹ́tìkọ́ ara ò ní fara alẹ̀. lọ́pọ̀ àzúwájà òun náà mọ̀ tẹ́tì kọ́ bí àzúwájà fi nígbà làwọn èèyàn máa ó lẹ́sìn pé jọ́dọ̀ bá ti ń parí ìjà ọ̀tọ̀ pàtì àwọn àbíkí náà kan mọ̀lùkọ́ ènìyàn kan ṣe yẹ̀bú o sábà parí ìjà fẹ́ ìwọ́lódé yẹn wú. ẹ ipe tó rí máa ń fi kọ́kọ́ rẹ̀ náà nílà káyì lórí ìlú ìjọba rẹ̀ di àjọ ẹ̀wọ̀n yóò sọ àwọn àbíkí ìyàwó rẹ̀ náà kò wúlò ẹ̀yẹ kan parí ìjà kan wọ́n sọ pé ìyàwó rẹ̀ ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ó ní lọ́wọ́ ìwọ náà sì ní lọ́wọ́ ṣe dáadáa tó àmọ́ kó dáwọ́ ẹ̀ yẹ́s yẹ́s mo gbàdọ̀ àpé ń gbọ́ mọ́ra ní bàdà náà bá àfihàn kí ní ẹ̀ ká wàá di parí àtàwọn ojú ọdún náà oṣù yìí yìí rèé orí jìyàn jẹ ẹ̀gbọ́n táwọn kò ní pàdé yóò kàn mọ́ fún ọ náà.

من كان منكم يؤمن بالله واليوم الآخر كيف advice kẹ́hìndé ìtòsí ìjọba òun là á fi ṣe wá àtẹ̀yìn tó bá gbọ́ lọ́wọ́ bá bá sí ọ̀kẹ́ yìí o ọlọ́wọ́ ni gáàlìkún azkálàkún wa àtàkùn azkálàkún wa àtàkùn òun ló dé ló máa mú yín ló fi tọ̀ yín mọ́ ẹ wú ọ̀rọ̀ azkálàkún wa àtàkùn ẹ ẹ jáwọ́ àdáadáa ibo lọ́wọ́ ti máa ń lo azkálàkún wa àtàkùn ìyá àkùrọ̀ náà ti máa ń lo agbára fún wa àgbà. pẹ̀lú lẹ́sùpọ̀ ọkùnrin àgbẹ̀ àtòbìnrin àgbẹ̀ ẹ kàn ní ìfọ̀tà mi níbi ìyá àkùrọ̀ èyí àtẹ̀yọ̀ kan. Súra tó lọ náà ìyá àkùrọ̀ wà lọ́wọ́. Hmm? kára àwọn òbí èdè lágbàlẹ̀ èdè àgbàlẹ̀. tẹ́ ẹ bá ti wo ibi náà ní kúlè mọ̀mìnì ìjàmbó tó tọ́rù ní wọ̀yá kan ló rú lọ dáadíkà ẹ bá àwọn ènìyàn kára ní wọn lọ sí fún ìpàdé àwọn dáadíkà kára ọlọ́run sọ fún wa pé bẹ́ẹ̀ bá ti délé ẹnìkan wáyé dá kí ló là kúló jù wú wáyé jù wú kí ló tẹ̀lé ẹ́ kí ló tẹ̀lé dálíkà àgbàlẹ̀ àbí ẹ sáà láti wo kọ́ńtẹ́ẹ̀tì méjèèjì hmm? ẹ sáà láti wo kọ́ńtẹ́ẹ̀tì méjèèjì òdélé èèyàn ọlọ́run ńlá fẹ́ kò lóru ló dáná rírọ̀ kò lóru fún àtà tẹ̀sán nìkú wọ́n ti sọ́jú fún àbí àlàyé àbí sáré kàkẹ́ lọ kálá fún ọ̀dọ́ sọ̀rọ̀ fàyín ńlá fẹ́ jù bí àdá fàlá fẹ́ kò lóha àtà yóò dáná lọ́kùn wàyín kí dàlà fún ìwọ fárí ju wọ àkàrà. ẹ délé ẹ máa lọlé àbẹ́ ni ẹ padà sáré kàkàrà ọlọ́run àkàrà ọlọ́kàlà fún wọn lọ́dún. ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́pàá ọlọ́kàlà fún nàìjíríà tẹ́ ẹ bá pọ̀ àwọn tá ti mara wọn dáadáa tá ti yí mara wọn tẹ́yìn tó bẹ́ẹ̀ bá wọn bínú ẹni wọn padà tó parí ìjà wọn náà fẹ́ fẹ́ ra wọn ẹni nù. wọ́n padà máa yọ ìdílé. kẹ́ ẹ tẹ̀lé òfin pé tí wọ́n sàkóso látara ọlọ́run ní màrú ẹ̀yìn kan bẹ́ẹ̀ láníkà àkàrà òun ló jàkà tó pọ̀ nínú gàkáàdì làádọ́ra ní kájọ́ra wọn kẹ́yẹ̀ bá jẹ́ káṣe gàdùn bá bọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló tẹ̀lé ọlọ́run ọ̀gbọ́n ìyá aláwọ̀ ọlọ́run ọba máa o ẹ̀yin ò máa o ẹ̀gbọ́n ẹ̀ má làgídí kọjá àlà o ìdá àtàwọn ọmọ ẹ̀yin náà o ní tó bá ti pé ẹni situation bá lè kọ́ọ̀lù pápá àwọn èèyàn tá a bá ti bára wọn ti mọ̀ra wọn dáadáa tẹ ìbá obìnrin tó gbogbo ìgbòho tó ṣe é tó ṣe àbàkù dá máa bẹ́ẹ̀ bá fún kọ̀ǹtíṣàn náà ẹ má sàá bù ẹ kú ìwé ìjọ tó wọn kọ àgbọn tẹ́lẹ̀ ọ̀rọ̀ lọba ọbọ mọnà tọ náà àwa gbé àjọlá àwa bọ ní ìlú fúláfí fúláfí àbọ àbọlá ó ní ìtumọ̀ fún olùmí àbọlá hù ìmánà àyà àyà ẹ̀yà kí èèyàn kó méjì nǹkan wà dídí pọ́ọ̀tì fún yàn ẹ́ láti ṣe àbí kéèyàn fáìlì kan dídí pọ́ọ̀tì àti ṣe nítorí àyà ah, ah, ni àásọ lédè wa tó bá garaba ayé àjẹsọ gbogbo ẹ̀fọ́ tó méjì. Hmm? Kí ni ìtumọ̀ kí ni? Tó gẹ́gẹ́ sọ̀rọ̀. Ẹ̀yà àyà wò ìyá ìtọ́ máa yẹ. ó wo mathematics láti sọ́ọ̀bù sí sọ́ọ̀bù ah, àyà o àyè jíjà láwọn fúnlẹ̀ ẹ̀ ah, àyà nígbà yẹn. pé nǹkan téèyàn wò báyìí tó lọ́ papọ̀ téèyàn ò ní wé àwòkọ́ pé ìyàn bá àtàndù láti àbọ̀lẹ̀ tó kù sí mẹ́tẹ́ta wá pẹ̀lú ọgbọ́n yìí ismu kóòlù mọ́tẹ́lù ni ẹni tí ó kọ́ ìyẹn tí òfin ní kó olólùfẹ́ mọ́tọ́lù nìkan tí àwọn ẹ̀rù tí wọ́n á á dá ṣé òun lọ́dọ̀ wọ́n ti wá lọ papọ̀ báyìí wọ́n ti wá lọ papọ̀ báyìí ah, that then leaders will make a cost. ìyẹn ni lọ́gbà yìí hmm? tó tó ẹgbẹ́ lọ́gbà yìí bá lọ́gbà tá a fi lọ́gbà yìí sí ìmọ̀ lọ. ó ní kí àwọn òbí bẹ́ẹ̀ tó ṣe ìrìnsàlù àdéhùn ó dàbí tó kàwé ti lásán ní bàtà ànà lè máa dì sá alẹ́ bẹ àdáfẹ́ àtọ̀lọ̀ mo fẹ́ ká àdéhùn èmi jẹ́ sábẹ́ ìkàgé mo ní kọ́lá ọ̀ṣun ìgbà sọ̀dá lọ sọ̀dá. ẹgbẹ́ wọn ṣe ìbá fẹ́ wádìí rẹ̀ ṣé wọ́n ń fẹ́ dé òṣèlú yàrá. ibẹ̀ ẹ̀yẹ́ ìjọ yà kọlù ìjàlá nínú àti ìjìnlẹ̀. gbogbo ọ̀nà tí ẹ ti kàdí ti mú tó kéré mọ́ mákàrọ̀dẹ̀ odi wàhálà bẹ̀yìnáwó wàbẹ̀yìnà bá àlùbáṣe ìwádìí kó lè mọ àwọn ohun àti kó mọ àwọn olùwà àtẹ̀lé bí tààrà ìgbàlẹ̀ pé ìyẹn wọ́n lò ó ilé ìjà ilé ìjà gbà wọ́n láti abẹ́rẹ́ báyìí. ẹ tẹ́lá tó pé bíi ti yẹn ni mo máa ma ti wá pé ó mọ̀ náà rí òde tó mọ̀ náà ó kẹ́sì tó ti sọ̀rọ̀ wọ́n ṣàdàdà àti ìhà ó yẹ kí kọ̀ǹpútà ní ẹ̀kọ́ wọ́n yà wọ́n dá àdéhùn mọ̀ọ́dọ́lá lè lọ lọ́wọ́ wí là. àdéhùn ó jẹ mọ́tò tó fi rọ́wí yẹn tó bá ọkọ̀ sí ìdọ́nà rẹ̀. ọ̀tá bá ti wọ àyèsí kọ́pù lọ́wọ́ wí pé kẹ́lá àlọ́ Abu eh, ada tahqiq lugah wa bayan al-arab. Hmm? Eh, itu soal ilmu العلاج التحصيل اختلاف ما سقط من اسناده اثنان فاثر على الثواني ni ohun tó bá jáde tó bá jábọ́ níbi ìsìn èèyàn méjì àti kókó jù bẹ́ẹ̀ lọ àlàtà wàá ní kókó tẹ̀léra wọn tó pé pẹ̀lú bá ti sọ ìdí ìsìnkọ́ bóyá méjì ló já ní ẹ́ndì tẹ̀léra àbí méjì ló já ní ẹ́ndì tẹ̀léra lọ́sọ̀lọ́sọ̀ ní tó bá ṣe kó bá jábọ́ níbi ìnájú rẹ̀ àbí ìfẹ́fẹ́ tó jábọ́ ìnájú rẹ̀ ní méjì àkókò tó yẹ lára àwa ní kẹyìrà bóyá méjì ní ẹ́ǹdì àti méjì ní ẹ́ǹdì pẹ̀pẹ́ ní ẹ́ǹdì títí títà bí bá wà á ní tábì tàbí ẹ̀ ọjà tábì ọjà tàbí ọ̀kọ́lá náà nìkan kísùmọ̀ lára ọ̀kọ́ kísùmọ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà àkọ́ yìí pé kó ṣe pé ayọ̀ tàbí ayọ̀tọ̀ adé àtọ̀bí ìlú ẹni tó wá jẹ́ tádé tàbí wá tẹ̀ kan sọ àdéhìí ni mo kù ó sì ó sì wá pẹ̀lú ayọ̀ àfàdé ayọ̀ ànábì ọwọ́ àti wá pàdé lórí tàbí ágìlẹ̀ dákùnrin náà ìgbàgbọ́ ní kéjì sí àlùfáà fi sọ. mìsáàlì ìgbàmpù rẹ̀ máa rọ̀ wá wọ̀ hákì sí máa ń bá tó lómi tó lè kó kíní ká download àti bá wọn lọ á tẹ̀ gangan. hákìmù gangan ló ní mọ́sáàmù tí wọ́n sọ. ẹ́ hákìmù ló ní mọ́sáàmù ló ní hadith hákìmù kú ní four oh five nàìjíríà four oh five. so lẹ́yìn hákìmù ní alhàbíbù bàgádì ní alkifáyà alijami alaafẹ rọwi adari sani àtàwọn tíra mi tọ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn eléyìí ní ibùdó sọlá àti. sọlá ọtí nkọ ni wọn ní gbogbo ẹ gbogbo ẹsẹ fún yẹn ọtí ajáde sùúrù bí gbogbo ẹsẹ ibùdó sọlá àti gbogbo wọn fẹ́ kọ ni lẹ́yìn ibùdó sọlá gbogbo nǹkan tẹ ẹni fún ajáde sùúrù ibùdó sọlá àti gbogbo لغة الفكر نظرة النظر كنك بلوك النك صلاة بلوك توفيقا صلاة كدوم صلاة so but gbogbo kan kò sọ wà ẹni táwọn gbogbo láwọn sọ nípa àwọn kàwá yìí nípa bàbá yìí tó gbogbo ní ti àtàwọn ọ̀rọ̀ àti ẹni tó ń mú mi gẹ́gẹ́ kọ́ àlébùrẹ̀ lọ́jọ́ yìí. tó já pa àwọn ni but àwọn tó àwọn tíra ti wọn àwọn hasibu ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́wọ́ ìwà so now tíra hasibu ni àwọn èèyàn gbèrè àwọn èèyàn bára ní púpọ̀ jù òun ó ṣiṣẹ́ púpọ̀ tó gbé báwọn ní àdìsí òun ọ̀hán ó tó di gbójú bá ń dìbò kò sí ìkẹ́kẹ́ tí hasibu wà tóun ò ní ṣẹ̀dá fún

ní àwọn ọmọ ọmọ tí ìmọ̀ malik dáadáa dáadáa ni ẹ ó dá alẹ́ dà púpọ̀ ó dá alẹ́ dà púpọ̀ àwọn ní hadith ọmọ ilé ń bá wọn máa ń ṣe ọ̀rọ̀ ọmọ ọmọ ẹni ni wọ́n ti ń ṣe bọ̀kọ́ ànàbí máa ń ṣàlà ó táwọn èèyàn mọ́ra àwọn ní hadith máa ń fi nítorí àwọn ni lọ́dọ̀ tí ká wá wọn ni àwọn àlera yìí ní ọkàn padà ẹwà lẹ́yìn ẹwà lẹ́yìn ẹsẹ yóò kàn tó ọkàn nínú àwọn ọmọ ẹyà ọmọ ẹyà rẹ tí wọn àdúgbò ìdókòwò wa ń mi yóò mọ fún mi báwo so àwọn sọ̀rọ̀ wọn á ní àtàwọn ìmọ̀ tó pé à wọn sọ̀rọ̀ fún wa wọn ah, bá yìí nítorí wọn lè fẹ́ wọn sọ̀rọ̀ tó láwọn sọ̀rọ̀ onílànà ènìyàn èyí tó lè bẹ́ẹ̀ nù wọn tó ṣe pé àdámọ̀ ẹtí ẹ̀fẹ̀ kan ní líle kó ṣe tàkálùkù ẹ́ èyí tó rọ̀ bẹ́ẹ̀ nínú wọn ní kíkọ àdámọ̀ ọ̀sẹ̀ náà ní rírọ̀ oríṣi kàkálù pẹ̀lú. ọ̀ àṣọ fún bàbá àkàpàlà àwọn mọ̀ṣúra kan tó náà kan lónìí àti àádáadáa fún ìlú àdágbò àbẹ̀rẹ̀ fún ìkọlà. ẹnì ẹ̀ fi ìgbà ìrọ̀ sójú àwọn fa àmọ̀ṣ ìlú ọ̀pá àmọ̀ṣ. ẹ̀ bára yẹ ẹ̀ kàkà tẹ́lifù àlùfáà tẹ́lifù àlùfáà pàtó àtà òtù gbà bọ́tù lọ́mù títí lọ́mù. ẹ ẹ ó lè tún mi jẹ pé wọn làwọn sálàkù àdáàkò yìí tó bá fẹ́ sọ nílé ó yẹ ṣe kàkálù. ẹ àná ní sẹ́wọ́n bá fẹ́ ṣe é máa ń wá nǹkan pẹ̀lú ẹ̀sìrẹ́ǹsì. àwọn ẹni tí wọn làwọn sálàkù yìí wọn ti rà èdè àwọn sálàkù yìí wò ó ti bọ̀ wá pàdé ó ti bọ̀ wọ́n gan-an. سلطان عبد الله بن مسلم بن بخاري تواتر مو عزيز امام مالك هو طيب، البخاري البخاري عزيز ابو داود اما لطان عزيز لا امام مسلم عمر لو يحيى بن يحيى النيسابوري مالك لا كما ما يقول الله سبحانه وتعالى عبد الله بن مسلمه alhamdu sábà ń sọ wọn ní àkókò bá dáná àwọn àbádìlà nínú àwọn sọ̀hábà àtọ́lá àwọn àbádìlà ni nínú àwọn sáàsọ wípé àwọn wà ní lẹ́kùn àwọn sáàmù àwọn sáńtẹ̀lẹ̀ àwọn sáàbì ìtàgé ẹ́ tàbí malik ní ìtàgé tàgé àwọn tó jọ́ máa kéwù tí wọ́n yẹn àbá tó wà lẹ́yìn aláwọ̀ àbádìlà ni ẹ̀hẹ̀ gbáwò tàbí tàbí tó àwọn àbádìlà wọn ni abdullahi abu nìyíba abdullahi abu nìyíbi alimọ̀tò abdullahi abu nìyíba alifasa àti abdullahi abu nìyíba bẹ́ẹ̀ ni wọ́n dábọ̀ abdullahi abu nìyíba abdullahi abu nìyíbi alimọ̀tò. عبد الله بن مسلمة القانبي كان عبد الله بن الوهب وجمع مالك بن وهب طعمين العبادي عبد الله بن الوهب عبد الله بن مسلمة عبد الله بن المبارك عبد الله بن يزيد الفقر نعم so alhassan ba hadisi wa sanadi ila alhanabi amma annahu balaghahu malik sọ pé tóun lè ti wí pé anna abahu rẹ pé abuhu rẹ kọ́ọ̀lù ó sọ pé tọ́ sẹ́wọ̀n pé ní ti báyìí tá a bá ní malik bá jẹ́ tábìlì tàbí. Malik wa ni anáwó bàlá fún wa náà fàmú rẹ̀. a gbà pé Malik ní ti tó bá lọ tani? àbí ẹ e máa gbọ́ wò. sábàbà tó Malik gbọ́ bá lọ tàbí ní Malik dákọ̀ pé anáà bá wọ̀ rẹ̀ o. lórí bá dàgbẹ́ nìkan ló dá. wọ́n fẹ́ ká wo kwẹ́sàn yẹn wò. ipe pẹ̀lú ẹsẹ̀ e e tá a sọ ń pa mọ́ ọ̀dọ̀ ó kéré jù ó gbọ́dọ̀ jẹ́ méjì tẹ̀lé àwọn ó kéré jù ó lè kọ́ bẹ́ẹ̀ lọ but example tó ń wáyé a ní àmàlè annahu balaghahu anna aba hurera malik sọ pé tóun lè ti pé abu hurera sọ pé anabi sọ pé a ṣé bá gbàgbé malik níbi yìí yóò tó máa lọ tàbí ni a ó sì fẹ́ ìgbà ó sì sọ abu hurera ṣébi tá ṣébi tó àjọ abu hurera kí ló ń tà sọ pé a eléyìí lè jẹ́ ọ̀kan o àbí ṣébi ní malik tàbí tàbí àwọn gbogbo àlọ́ ọ̀rọ̀ tàbí ní tó bá fi tọ́ fi dákọ̀ sàhábà níbi ìsìlẹ́bì káyọ̀ tàbí nìkan ló yọ. a lè sọ pé ẹ̀sáàmù fún dọ́ọ̀lù ni pé ó kéré jù èèyàn méjì sọ̀rọ̀ pẹ̀lú ara. bọ́ọ̀lù agbóyè sọ̀rọ̀ sàlẹ̀ rẹ̀ pé ó kéré jù méjì lóyà. ẹ́ ó yá. ṣe ẹ̀ bá a kọ ọ̀nà sáà gbígbé nìsín bí málìkù bá jẹ tábì tábì ẹ̀rí níbi àtúndì málìkù bá náwó balaba wà ní àná àbáwòrẹ hmm? àbáwòrẹ tábì tọ tábàdé málìkù bá jẹ tábì tábì kábàtẹ ẹni ẹyọ kan tó kàn yọ lẹ́nu tábì hàn kálẹ̀yọ̀ kálẹ̀yọ̀ kí ló ń sọ pé àtọ́gbé àti ẹ̀sáǹpù mọ́dọ̀ ló kéré jù méjì tòkí ìlú ẹ̀sáǹpù yìí ẹ àmọ́ àmọ́ máàlìkì là ń lọ báyìí ìgbè ìgbà ìgbà tó ń sọ nípa ní ó gbọ́dọ̀ yẹ ẹmí ẹgbẹ́ ìgbà bọ níbi àdìsí ó dàpọ̀ tàbí máàlìkì tẹ̀ jẹ́ tàbí tàbí tó àgbà tàbí náà ló yọ náà. àwọn tí àwọn tàbíyìn Imam Malik ti bá sìgáàrù tàbíyìn. Imam Malik ni kò bá kankan nínú àwọn sìgáàrù tàbíyìn. Imam Malik kò bá sáyẹ́dùn lóyún. Kò àbá àbá rẹ̀ dùrùrí ni málìkì bá sísá sọ̀tọ́ ìwájú àfa fún dùrùrí. tí màá málìkì bá wà pẹpẹ ni àwọn tó bá náà tàbí ìṣẹ̀dáwò tàbí ẹni wọ́n gbọ́ pọ̀lọpọ̀ ìwáyà àwọn ìṣẹ̀dáwò tàbí ẹni náà kọ́ òun lọ́dọ̀ àwọn kìbáàrù tàbí ẹni. ẹ àwọn tí wọ́n mọ́lẹ̀ kìbáàrù àwọn tàbí kéésà àwọn tí wọ́n fẹ̀ kan gbóyè ọ̀pọ̀lọpọ̀ àdìsí wọn lọ́dọ̀ àwọn sọ̀hábà tó yẹ yín ìmọ̀mọ̀ dùn rí èsì tí wọ́n lè fà ó jẹ́ káàtà ní sùdáì sàbí àwọn bàbá tí wọ́n ana tẹ́lẹ̀ sáàlù fún un sáà ọ̀sá ìlú àbí bàbá tí wọ́n wọ́n lè rí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà yàtẹ̀ àkọ́rọ̀ àgbà ẹ̀ fún un sẹ́yìn àná àbí ìsálà fún àpẹẹrẹ àwọn ọmọ ẹ̀ náà níjọ́ tí malik bá ń pè léyìn léyìn káwá ní àpè malik àbúrò rẹ̀ àti bàbá bí malik bá fẹ́ bàjẹ́ lọ́wọ́ àbúrò rẹ̀ àgbà kò ní tábì yìí dàrẹ́ kù yẹ ẹ̀ka tí mọ́ wọn lọ́wọ́ bá fẹ́ bàjẹ́ àbúrò rẹ̀ àti yóò lò sọ olùkọ́ orí kù lóhùnrin àǹfààní sẹ́yìn kanáà tọ́gbọ́n mi tóbi fi ní sìn tó bá dábàá àbúrò rẹ̀ kí Málíkì lo sọ̀rí kí àbí Zinad àni làárọ̀ jù àná àbí wúrẹ́ o àbí Zinad làárọ̀ jù gbọdọ̀ wà láti àbí wúrẹ́ so ọ̀pọ̀lọpọ̀ ìwáyà èyí ò yálà ni ju mi táwọn bá fọ fún yìí táwọn ẹlẹ́gbẹ́ tọ̀kí ni àdìsí náà wí kátóá ta olómìnira àdìsí. ó ní kọ́lá ọ̀sùn ọ̀sọ̀ sọ́lá ànábì sọ pé bílí màkúlù kì í fàámuhù wọ̀kì sọ́tò sí màrú. ẹrú tá a bá ní lẹ́sà pé kò pé oúnjẹ tá a fún àtàkọ rẹ̀ agbọ̀dọ̀ fún gbígbé sí alágbára tí àwọn ẹbí gbà pé dáadáa ní sáwùjọ tẹ bá. èèyàn lọ bóyá bẹ́ẹ̀ kọ́ àlọ́ nìkan ló láti tọ́jú ìyàwó náà láti tọ́jú ẹ̀yìn. nígbà táwọn àpáàpá tó máa ka bí wà jìbá sí ìtajà wà ọjà lórí lẹ́yìn ìgbà tó bá ka ìyàwó rẹ̀ ẹ̀rú múra. toro kò ní ẹ̀rù mi kò ní fámìlì bọ́lọ̀ ra ìwọ̀n náà fámìlì wà ní bàbá ìwọ̀n ìyá ẹ̀kọ́ nígbà tó jà ń fámìlì. ìmọ̀lópa amòhù ọ̀sọ̀tò màrú lẹ́nu wọlá yìí kálá fún ẹ̀lá amadi ìlànà yìí a ti gbọdọ̀ láàbọ̀ lọ́rùn níṣẹ́ àbí ìtúbalágbá. àwọn dá àwọn fa àtọ́jà pàmò tó náà já pàmò mọ́lẹ̀ àbí tó sì jẹ́ rọrọ̀ ìrọ̀lọ́ yìí ẹ̀jẹ̀ àpá ẹ̀rọ̀ ẹ̀ká tó lábàá ibn abdul ibn abdul bàbá àti muhammad ibn abdul rahman ibn abdul ọ̀sàrà ẹ̀kọ́ ibi tẹ́lá tí wọ́n bá pè ní ibn abi ẹ̀ ó kọ́ ẹ̀ tó jẹ́ muhammad lórí ahmad ibẹ̀ ni yóò tún bá tó fi kú kọ́ yẹn. òun wá lọ bá láti ọbẹ̀ tètè fún ìjọba. Àbá ńlá ńlá ló fi ṣe wọ̀n. Ẹ wá gbọ́ sí ìgbàgbé